وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ولم وبا أترى الصلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسوج إنه تفسير ولتن سورة النحل التي آية 119 أعوذ بالله من الشيطان الرجيم ثم إن ربك للذين عملوا السوء بجالة ثم تابوا من بعد ذلك ثم تابوا من بعد ذلك وأصلحوا وإن ربك من بعدها لغفور رحيم الله سبحانه وتعالى قل ثم إن ربك للذين عملوا السوء بجهالة لينا àwọn tó ṣe wípé wọ́n ní ti àìmọ̀kan summa tabu min ba'di dhalik lẹ́yìn ìgbà tí wọ́n ṣiṣẹ́ aburú yìí àwọn padà ṣẹ́rú padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú pé wọ́n wọ ọlọ́run ọba aláforíjì wa aslahu wọ́n dẹ̀ ṣe àtúnṣe àwọn nǹkan tí wọ́n bàjẹ́ wọ́n lo ìgbésí ayé tó dáa inna rabbaka dájúdájú ọlọ́run ọba rẹ̀ min ba'diha lẹ́yìn tútúbá tí wọ́n túbá yìí lọ́rọ̀ fòrò rahim ọba aláforíjì ni ọba olùkẹ́ni. àwọn afáàjò yìí wá ipò gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá irú èèyàn bẹ́ẹ̀ aláìmọ̀kan ọ̀tọ̀ ni wípé mo mọ ìtẹ̀sísọ lórí nǹkan kí n wá rọ́ọ̀lù nǹkan yẹn ọ̀tọ̀ ni wípé mo mọ̀ ọ́ ṣùgbọ́n èṣù tì mí mo fi ṣe ìkíní kejì rẹ̀ náà àìmọ̀kan ni torí pé tí o bá ń ṣe pé àìmọ̀kan bẹ lára èèyàn ni ìdíyàn mọ̀ pé ọlọ́run ọba ṣe léèrò kí ni ó mú yàn ṣe tí o bá kí ń ṣe àìmọ̀ n tó jẹ́ àti bọ̀tán tó ṣe bẹ́ẹ̀ ni akanu alukur'an ìpolongo bá ní zina ṣíṣe ìwọ ni ọtí mímu èèwọ̀ ni ìmọ̀ àgbà ni tẹ́tẹ́ títa èèwọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe léèwọ̀ àbí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ṣe léèwọ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà àṣìṣe kí ló wá máa ṣe àìmọ̀kan náà ni torí pé tá a bá mọ ohun tí ó jẹ́ àti bọ̀tán tá à ṣe yìí ní ti mímọ̀ àbá ti súnmọ́ díẹ̀ rárá ṣùgbọ́n ṣètọ́n yóò máa fi sínú ọkàn wa wípé kò sí problem kò sí problem àwọn nǹkan tó náà bá ṣe léèwọ̀ yẹn inú ẹ̀ láti máa lúwẹ̀ẹ́ aláǹgbádùn ayé wa náà ni aláǹṣe fàájì náà ni ó túmọ̀ sí pé àìmọ̀kan kan ń bẹ lára wa tó ṣe wípé òòjé ká lè jìnà sí nǹkan yìí ẹni tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá fún ní agbára tó bẹ̀ kú lọ́wọ́ láti lè ṣẹ́gun àìmọ̀kan yìí àwọn èèyàn lẹ́ẹ̀rí tí wọ́n mọ ṣọlápá ń tètè síbi iṣẹ́ eré tí ó rẹ̀ mọ jìnà ń bi iṣẹ́ aburú tó bá ti gbọ́ pé ọlọ́wọ́n bá ní nǹkan ò dáa wọn á jìnà sí àwọn ànábì ọlọ́wọ́n ọba àtàwọn tí ipò wọn tún tẹ̀lé àwọn ànábì ọlọ́wọ́n ọba àtàwọn tó tún tẹ̀lé àwọn yẹn ṣùgbọ́n gbogbo apáàkù ní àìmọ̀kan bá wa jà òun là á fi mọ ṣe àwọn nǹkan tó ṣe wípé à ń ṣe táwa náà mọ̀ pé nǹkan yìí ò dá ọ̀tọ̀ ni pé èèyàn mọ̀ pé nǹkan ò dá ẹni tí ó mọ̀ pé ò dá àìmọ̀kan ni ṣùgbọ́n àìmọ̀kan títí ò tí ó lè mọ́ mi nínú torí pé kó mọ̀ àfẹ́yìn bá ń gbé ní àwùjọ tó ṣe wípé ìmọ̀ ti rinlẹ̀ àbí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn ó wá ṣorí kunkun pé òun ò fẹ́ gbọ́ wá sí pé òun èmi ò fẹ́ jù báyìí lọ nítorí fẹ́ ṣe muslim jù ú lọ irú èèyàn bí òun lè ní excuse níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdájọ́ tó ń bẹ fáwọn tó gbọ́ náà ni ó mọ ọbẹ̀ fẹ́ẹ̀ náà tí òkú ó gbọ́ torí pé kí ni àwùjọ yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba ń lọ ń bẹ́ẹ̀ òun ló fà á tó fi jẹ́ pé ọlọ́run ọba ṣe ètò rẹ̀ ní nǹkan tó ṣe wípé ó pé pérépéré ẹni tí ọlọ́run ọba jogún mọ̀ fún tó ń bẹ láwùjọ tí àwọn èèyàn ti mọ nǹkan ó wá lóun òfin bẹ́ẹ̀ ní kàkún fún ọ̀rọ̀ à ń ṣe wáàsí fáwọn èèyàn tìtò náà ni pé kó ń gbájúmọ́ bísínẹ́sì òun bí ó ṣe pọ̀ bí ó ṣe pọ̀ bí dúkìá òun ó ṣe pọ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó béèrè wọn tó bá di jẹ́ ń gbé ń olóbi jẹ́ pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam gbàtúni al-ulama warasatul anbiya àwọn àfa àwọn onímọ̀ àwọn náà jogún àwọn ànábì ọlọ́wọ́ bá that is iṣẹ́ tí àwọn ànábì ọlọ́wọ́ bá ṣe kù làwọn ò mọ̀ ọba lọ ṣùgbọ́n kí ẹ̀rọ onímọ̀ ọ̀rọ̀ àjòkó síbi kan ní tó mọ̀ kò spread ẹ̀ fáwọn èèyàn ìbálẹ́jọ́ aburú eléyìí fún iná wájú ọlọ́wọ́ bá wọ́n bẹ jẹ́ pé tí ó mọ̀ tó ń bẹ níbi tí wọ́n ti ń spread ìmọ̀ tóun náà ní kò sí tó kàn òun òun ò fẹ́ gbọ́n tóun eléyìí náà evidence ti wà established lé lórí ṣùgbọ́n ní tóun gbọ́ tó mú un lò àwọn èèyàn dáadáa ni kéèyàn tún wá gbọ́ kó tún wá lọ ṣe nǹkan tó tako tó gbọ́ àìmọ̀kan ni ṣùgbọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba aláàánú ni ọba aláforíjì ni ọlọ́ni súnmọ́ iná rọ̀bákà lílẹ̀ rí na ámìlú sùn dájúdájú ọlọ́run ọba rẹ fún àwọn tí wọ́n ṣe aburú tí wọ́n ṣe àṣemáṣe bí jahalatin pẹ̀lú àìmọ̀kan that is láìwo àti bọ̀tán n táwọn ń ṣe dáadáa tó ṣe wípé àìmọ̀kan yìí òun ni òjò kan lè mọ consequence táwọn ń ṣe fún mọ̀tàbù lẹ́yìn náà wá túbá wípé ah eléyìí tá à ṣe yìí dáa min ba'di dhalika lẹ́yìn eléyìí wa aslahu wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa wọ́n bẹ̀rẹ̀ sí ní tún àwọn nǹkan tó ti bàjẹ́ ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ní kama jakamu na inna rabbaka min ba'diha la ghafurur rahim ọlọ́run ọba rẹ lẹ́yìn tútù bá wọn lẹ́yìn padà sí ojú ọ̀nà wọn àwọn ọba ló ṣetán àti ṣe àforíjì fún wọn òun dẹ̀ ṣetán àti kẹ́ òun ló fún abúlé jẹ́ pé èèyàn tó ti ṣe àṣemáṣe rí tẹ́lẹ̀ ó wá padà túbá àkínú lóhun tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń lo against ẹ̀ mọ́ nínú Islam yíyún ti lọ nìyẹn òun ló jẹ́ pé ànábì Musa alayhisalatu wasalam ìgbà tí pọ́ọ̀tì àti ọmọ Israelite kan tí wọ́n jọ ń bára wọn jà ọmọ Israelite yìí tí ó wá wá ìrànlọ́wọ́ ànábì Musa alayhisalatu wasalam àwọn pops wọ́n fìyà jẹ àwọn Israelite nínú ìgboro Egypt anabi Musa wá fẹ́ gbìjà ẹni tó jẹ́ Israelite yìí ṣùgbọ́n mi ṣe kí n lì kí ni pọ̀pá tó fi na Israel tó fi na kọ́ọ̀tì kọ́ọ̀tì gbẹ́ni mi látàrẹ́ ó di nǹkan tó dá wa lálẹ́ sí anabi Musa alayhi salatu salam tó dá wa lálẹ́ sí lọ́rùn ìgbà tó di pé Ọlọ́run bá padà gbé dìde ní òjíṣẹ́ lẹ́yìn ìgbà tó sá kúrò ní ìlú tó di àìmọye ọdún tó náà bá padà gbèdé lójúṣẹ́ tó wọ́n lọ bá Fáráò ntí Fáráò kọ́kọ́ lò against rẹ̀ ni pé ìwọ ìwọ ń jẹ́ òjíṣẹ́ ìwọ wọ́n tó ṣe pé ó pààyàn láàrin wa ṣíwájú kó tó kúrò kó tó sá kúrò láàrin wa ni anábì Musa alayhi salatu ò bá fa wàhálà kẹ̀kẹ́ ní bẹ́ẹ̀ ni mo ṣe ìgbà tí mo ṣe yẹn ni mo ń bẹnu àwọn èèyàn tó ṣe wípé ó ti sọnù tí ó mọ̀ kankan ṣùgbọ́n ní sọ ọlọ́run bá ti ṣàánú mi tọ́lọ́pàá tó jẹ́ pé èèyàn kan ó ti ṣe àwọn àṣemáṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti rí kan tó ṣe pé kò da ó dúró déédéé wọ́n tó bá jẹ́ ní gidi tí wọn náà jẹ́ ní ọlọ́run àánú lórí nǹkan bẹ́ẹ̀ against yẹ torí pé ìtú bá ń bẹ̀ ọlọ́run ọba subhana wa ta'ala ó àlàgà fún ọlọ́run ọba rẹ lẹ́yìn ìgbà tó ti padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ṣe táyà ti ṣàforíjì fún ó tó ti ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣe táyà ti kẹ́ ẹ̀ so ìyẹ̀kẹ́ lè ti lù gbèsè ayé tí ò bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ó máa ń ṣe zìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló padà wá túbá ọlọ́wọ́n bá ṣe táyà ti gba túbá rẹ̀ òun ló fọ̀gbà tọ́lọ́wọ́n bá ń sọ fún wa ní alukur'an ìpè azani láyọ̀ kíhu ilẹ̀ azani yẹ̀tán ọlọ́run wọ̀ zani orí zìnà lọ́kùnrin láyọ̀ kíhu kò ní lòun máa bá yẹn kan ṣe ìranù ni ilẹ̀ azari ẹ̀tẹ̀ àforízìnà lóbìnrin tó ṣe pé òun náà ń ṣe zìnà bíi títí ẹ̀ àwọn mọ́ṣíríkàtà abóluṣẹ́bọ̀ wàzàníyà ẹni tó ń jẹ́ onízìnà lóbìnrin láyé kí wá èèyàn kan ò ní máa bóun náà ṣe zìnà ilẹ̀ azari àforízìnà lọ́kùnrin àwọn mọ́ṣíríkùn abóluṣẹ́bọ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wàhíwì mazalika alalmumini àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo èèwọ̀ ló jẹ́ fún wa òfin tó gbẹ lẹ́nu nísìta bá rí ọkùnrin kan tó ṣe pé kò gbádùn bó ṣe ń kí ọmọbìnrin mọ́lẹ̀ ló ń kí eléyìí mọ́lẹ̀ ló ń kí eléyìí mọ́lẹ̀ olóńgbàlá ẹ̀fún ni ṣùgbọ́n padà wá rí orúkúwàdà ẹ̀ pé á ah, ọlọ́run mà ní ń ṣe ọlọ́run subhanahu wa ta'ala ṣe tán àti ṣàforíjì fún ìdájọ́ ẹni tí ò ṣe zìnà yóò mọ ẹbẹ fún sí bẹ́ẹ̀ náà lóbìnrin tó ti ṣèrànù síwájú tó ń padà wá túbá ṣé a lè fẹ́ wo obìnrin bẹ́ẹ̀ bá a lè fẹ́ mọ́ ìdájọ́ ni pé a lè fẹ́ ẹ ó bọ̀ ti ṣe zìnà rí ṣèbó ti túbá tí ò ṣe mọ́ ṣùgbọ́n tí ò bá túbá ń bẹ̀ tó ṣe pé ìranù náà ló ń bá káàkiri ọlọ́wọ́ bá ní wà hírìmà dáríká alẹ́ mímú èèwọ̀ ní fún mímú ní kó wá ní á mo nífẹ̀ẹ́ obìnrin yẹn púpọ̀ ó lè ní máa fẹ́ ó wá lówó fún ọmọ rẹ̀ bẹ̀bẹ̀ fúnlẹ̀ òun gan fúnra ẹ̀ nízìnà ni tí o bá ń ṣe onízìnà òní ní ẹni tó jẹ́ onízìnà lóbìnrin òun ó máa fẹ́ yàwó ṣùgbọ́n tí ìkíní kejì wọn bá ti túbá ìdájọ́ ẹni tí ò ṣe zìnà ló ń gbé fún wọn wọ́n lè fẹ́ra wọn àwa ní gbèsè bó ti ṣe zìnà ṣe bọ́lá ní ká fẹ́ onízìnà bẹ́ẹ̀ ni olóyè ṣe onízìnà ó ti di ẹni tó túbá tó padà síbi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní wa asbahu inna rabbaka min ba'di ala ghafurur rahim tí wọ́n ṣe àtúnṣe ọlọ́wọ́ ọba rẹ̀ dájúdájú lẹ́yìn tútúbá rẹ̀ yìí ọ̀bùn aláforíjì ni ọ̀bùn olùkẹ́ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sọ fún wa nínú súra mi ó ní ìnáwó tawbatu ala Allahi lilladhina ya'maluna su'a bi jahalatin ọlọ́run ní àwọn tí òun mọ̀ ń gba tuntun bá wọn tó wọn ọlọ́run bá máa ń ṣeré padà sọ́dọ̀ ọ̀rọ̀ làwọn tó ṣe pé ya'maluna su'a bi jahalatin wọ́n ṣe aburú ti àìmọ̀kan a sọ fún wa gbogbo ẹni tó bá ti ń ṣe àìmọ̀kan ló fi ń ṣe fún mọ̀ yàtúbú ẹni kọ́rìb ṣùgbọ́n lẹ́yìn ṣe léyìí tán wọ́n túbá padà sọ́dọ̀ ọlọ́run ọba olóògbé pé tútú bá ìtòṣe wípé ọlọ́run bó mọ̀ gbà náà ni lópin ìgbà téèyàn ò bá tí ì máa di pé ń pọ́ka kú ẹni tó ní pé ikú ń bá wájú ọ̀bá ìwá ló ń túbá kò sáyè fún tútúbá mọ́ olóògbé pé fúnra ìgbà tó sọ gbogbo ohun tí ó sọ tán tó ṣe gbogbo ohun tí ó ṣe ó pe rẹ̀ ní nǹkan kí nǹkan fún anabi musa alayhisalatu salam ìgbà tó di pé torí ikú kí ni nǹkan tó sọ ó ní amantu annahu la ilaha illa alladhi amanat bihi banu israel ah èmi náà ti wá gbà ń sọ pé kò sí ọba kan tó yẹ ká ṣèjọsìn fún àyàfi ọba tí àwọn banu israel tí àwọn náà gbàgbọ́ lẹ́yìn ìgbà tó ti pèrè ẹ̀ lọ́lọ́run tó pè ẹ̀ lóríṣiríṣi ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni al'an ṣé ìsìn ló fẹ́ gbà wọ́n kọ́ bá sóńtọ̀kọ̀bù ẹlẹ́ṣẹ̀ ni ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní tó ṣe pé kò súnmọ́ ẹ̀ṣẹ̀ tó wá túbá ṣíwájú kó tó kú irú èèyàn bí ọ̀rọ̀ ọ̀rọ̀ subhanahu wa ta'ala ó ṣe tán àti ìgbà tó túbá rẹ̀ ṣùgbọ́n gbà wo là á kú kò sẹ́ni tó mọ̀ gbà tó wọn á kú lójú pé ńgbà tá a bá ti ń pa kó súnmọ́ ẹ̀ṣẹ̀ kan ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi ẹsẹ̀kẹsẹ̀ lẹ́yìn ló gbọdọ̀ túbá kúrò ń bẹ́ẹ̀ ó bẹ̀ ní lẹ́nu tó wù ú padà síbẹ̀ yẹn mọ́ kó kábàámọ̀ lórí nǹkan tó ti ṣẹlẹ̀ sóhun yìí omi lẹ́nu pé mi ò ní padà ṣèlú kó lè jáwọ́ bí nǹkan yẹn ẹsẹ̀kẹsẹ̀ lẹ́yìn tó jẹ́ mùsùlùmí ni yóò máa kúrò ní ilé ṣùgbọ́n ní tó ṣe pé ṣètò ti jẹ bàbá lórí ìgbésí ayé rẹ̀ ní tí ó máa sọ ni pé máa padà túbá máa padà túbá ẹni pé máa padà túbá igbó òun fẹ́ padà túbá àníbíyá bàbá mi bá dàgbà díẹ̀ sí i ta ló sọ fún ẹ pé ó dàgbà díẹ̀ sí i wọláhì ààrùn kò sẹ́ni tó lè sọ fún ẹ kò sí dókítà yẹn tó lè sọ fún ẹ wípé ó di ìṣẹ́jú márùn-ún lẹ́yìn ìgbà tó ṣe tó ṣe kódà ìṣẹ́jú kan kò sẹ́ni tó lè sọ fún ẹ ẹ mo ti wò dáadáa ìgbà tí mo ṣe test wọn ni mi ò ní problem wọn ni gbogbo ẹni tí wọn ò kè lára mi yìí nǹkan lèèyàn fi ń kú àmọ́ ẹni tó ṣe pé aláàárẹ̀ ni ó ṣe pé yóò lu àmọ́ iye ọdún láyé àmọ́ tó ṣe pé kù kankan ò dẹ̀ ṣe é tí wọ́n kàn ló fún òjìmọ́ náà ni gbogbo eléyìí náà ni tá à ń gbọ́ ní gbogbo ìgbà tó túmọ̀ sí wípé kárí pé torí pé wọ́n ti sọ pé mo wà ókè ìyẹn ni tí ó kó tẹ̀jẹ̀bá wa tá a fi ní túbá ń bí èsì tá a bá ṣe eléyìí kò kì í ṣe ìlànà ẹni tó gbọ́ lọ́rùn ọba gbọ́ kò kì í ṣe ìlànà ẹni tó dúró déédé ẹni tó dúró déédé nígbà tó bá ti ṣe àṣemáṣe kan ní ti àìmọ̀ kan gẹ́gẹ́ bí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi rí lẹ̀ ó tètè túbá kúrò ń bẹ́ẹ̀ ó dẹ̀ jáwọ́ bí nǹkan yẹn ó ní lẹ́nu pé òun ò ní padà síbẹ̀ mọ́ láyé ìwé ẹni tí ó jẹ́ mùsùlùmí gidi yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ní fa ulaika yatubu Allahu alayhim ọlọ́run ní àwọn èèyàn báyìí ọlọ́run ọba ló ṣẹ̀rí wọn pẹ̀lú pé yóò tẹ wọn yóò ṣàforíjì fún wọn yóò kẹ wọn ọlọ́run bá wa ta'ala ní inna Allaha kana aliman hakima ọlọ́run ọba ọ̀bọ̀ onímọ̀ ni ọ̀bọ̀ ọ̀jọ̀gbọ́n ni wàlẹ́sẹ̀ ti tẹ́wọ́ bọ́tù lílẹ̀ rí na yàmẹ́lú na sẹ́yìí a ọlọ́run ní tútú bá àwọn èèyàn tí wọ́n ń ṣe aburú hátà ìdá hábọ̀rọ̀ adáwọn mọ́ọ̀tù ìgbà tí ikú bó wá bá wọn kọ́lẹ̀ ìní túbùtù àn yóò wá ní pé ààrùn ah, náà túbà lọ fọ́dọ̀ ọlọ́run ọba nísìn ọlọ́run ní tútú bá àwọn eléyìí òun ò walalladhina yamutuna wal kuffar bákan náà àwọn tí wọ́n kú ní kèfèrí ọlọ́run bí olè gba tuntun bá wọn láéláé sọlọ́jẹ́ pẹ̀lú ní àwọn ṣeré ẹni òbí tó mọ̀ pé kèfèrí ni àbí èèyàn tó mọ̀ pé mọ̀lẹ́bí ń kèfèrí ni wọn láwọn ń ṣàdúrà kan fún àwọn torí kọ́ lọ́n bá lè ṣàforíjì fún waste of time ni bákan náà ìjẹnúyà ni fún yàn gan wájú ọlọ́wọ́ bá torí pé ànábì Ibrahim alayhi salatu wassalam ṣíwájú kí bàbá ẹ̀ tó kú gan tí bàbá ẹ̀ tó ń ṣe iṣẹ́ ẹbọ ọlọ́run ọba subhana wa ta'ala ó ní anabi ibrahim alayhisalatu sọlá máa gbọ́dọ̀ kó ṣe tó ṣe yẹ gbàtọ́lá ọba subhana wa ta'ala sọ wípé bàbá rẹ kò ń ṣe èèyàn gidi kò ń ṣe ní ọlọ́run ọba kò ń ṣe olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ní tabarra amihu anabi ibrahim ti so ti ààrẹ kúrò ń bi bàbá kúrò lọ́dọ̀ bàbá rẹ tó jẹ́ kékeré so wọn a máa tọrọ fún náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi eléyìí wọ̀ fún wa so wọ́n làlẹ́ bí wọ́n kú tún náà kò fọ́ọ̀rù àwọn tí wọ́n kú ní kèfèrí ọlọ́wọ́ bá ní kò sí tuntun bá fún wọn torí pé kí inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́wọ́ bá wọ̀ sàfún tó gbé wọn ṣùgbọ́n pẹ̀lú wa yaghfiru ma duna dhalika liman yasha etí ò bá tó ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ ọlọ́wọ́ ló ṣàforíjì rẹ̀ liman fún ẹni tó bá ń bọ́ ní òrùngbò ọlọ́wọ́ ọba láti ṣàforíjì fún ọlọ́wọ́ garanti ẹni tó bá túbá tóun túbá ọlọ́wọ́ bá ṣe tó àti ṣàforíjì fún ṣùgbọ́n ní tí ò túbá tó ń ṣiṣẹ́ tí ò tó ń ṣe ṣírùkù ọlọ́wọ́ ọba tó bá ń bọ́ ní òrùngbò láti ṣàforíjì fún ilé ṣàforíjì fún kò sí garanti bẹ́ẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala omi ọ̀làyíká àtẹ̀dùnmẹ̀láwù ọlọ́ni àwọn olóyìn àtàlẹ́sẹ̀ kàlẹ́ fún ọ kà yí pẹ̀lú àyà pàǹkà lọ́wọ́ yìí ó súnmọ́ra wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni òun ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala thumma inna rabbaka lilladhina amilu su'a bijahalatin thumma tabu min ba'di dhalika wa aslahu inna rabbaka min ba'diha laghafurur rahim ọlọ́wọ́ ọba rẹ ọba aláforíjì ni ọba olùkẹ́ni fún gbogbo ẹni tó bá túbá gbé àwọn ìwà pálapàla tó ń ṣe fún gbogbo ẹni tó bá túbá níbi àwọn ìwò ẹ̀ṣẹ̀ tó ń ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣùgbọ́n àti ìgbà tuntun bá rẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ orí nígbà lórí rẹ̀ túnúnà máa ń zẹ́nà mẹ́bẹ̀yìn náà ti lọ́gbùdà ọlọ́run ní àwọn tí wọ́n ń dọwọ́ bo òdodo tí àwọn ọlọ́wọ́n bá sọ kalẹ̀ àwọn tó ṣe pé wọ́n ń dọwọ́ bo àwọn àlàyé ọ̀rọ̀ táwọn ọlọ́wọ́n bá ṣàtọ̀kalẹ̀ wọ́n ń dọwọ́ bo ìmọ̀nà táwọn ọlọ́wọ́ bá sọ kalẹ̀ nígbà àti máa bẹ yẹ náà ní nẹ́ẹ̀sì fún kíkà lẹ́yìn ìgbà tó ti ń bọ lákọọ́lẹ̀ tó ń bẹ ní nǹkan tá a ṣàlàyé ní kéékèé mu tí ọlọ́wọ́ bá ọlọ́ni ìlà ìkẹwẹ̀lẹ̀ ànúmùlá àwọn èèyàn tí ibi dandan ọlọ́wọ́ bó máa bá wọ̀yẹ̀lẹ̀ ànúmùlá inú bákan náà gbogbo àwọn ṣẹ́bi-ṣẹ́bi àwọn ṣépè-ṣépè wo máa ṣépè fún wọn. ọlọ́wọ́ bá subhanahu àfàwọn tó bá túbá nìkan ó túmọ̀ sí pé ẹni tó pe rẹ̀ láàfa kí ni ọlọ́wọ́n bá tó yẹ kó sọ fún àwọn èèyàn kó kà fún àwọn èèyàn tí àwọn èèyàn dúró déédéé ó wá dọwọ́ bò kò sọ fún àwọn èèyàn ó ń pa á mọ́ nítorí jẹkújẹ ó ń pa á nítorí pé kò fẹ́ rí ìbínú èèyàn kan ó ń pa á nítorí pé ó ń wá ìyọnu olówó kan ọlọ́ni ọlá ẹ̀kọ́ yẹn làánú mu lọ wọ̀nyẹn làánú mu lọ àwọn tó ṣe pé ibi dandan ọlọ́run bó máa bá nù bákan náà ibi dandan gbogbo àwọn ṣẹ́bi-ṣẹ́bi ó máa bá wa illa alladhina tabu wa aslahu àfàyàtọ́ba túbá wa aslahu wọ́n dẹ̀ ṣe correction tóbi tí a bá lòun túbá kí ni a gbọ́dọ̀ rí sáìnì tútúbá ẹni tó lòun túbá nìyí tó ṣe wípé ẹ̀ṣẹ̀ tó lòun túbá kúrò ń bẹ̀ ó sì ń ṣe lọ. Sisi í sì sáré tútúbá ṣùgbọ́n tútúbá òun ni pé kí wọ́n rí gírèkì ní téèyàn ṣe kó lè jáwọ́ ń bẹ́ ó pọ̀ ní lẹ́mi pé wọn ò ní padà síbẹ̀ mọ́ òun tútúbá rọ ọlọ́wọ́ àgbà ṣùgbọ́n tútúbá tó ṣe pé yẹn ṣe nígbà tó ń pọ̀ ká kú lọ́wọ́ ti rí kú kò sí ìwúlò níbi tútúbá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ fún anú alukur'an àbí tútúbá tó yẹn ṣe nígbà tó ṣe pé ayé fẹ́ parẹ́ kò sí ìwúlò níbi tútúbá bẹ́ẹ̀ ló fà tó jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi ilẹ̀ fún wa ní àmàyè ààyè nínú alukur'an bákan náà nàbẹ̀ wa muhammad sallallahu alaihi wa sallam ó ṣàlàyé eléyìí fún wa ló jẹ́ pé àwọn ìjọ anábì yunus alayhi salam ọlọ́run bá sọ̀rọ̀ fún wa nínú alukur'an ọlọ́run bá subhanahu wa ta'ala ní wàláwùlá كانت أم فلولا كانت قرية آمنت فرفع إيمانها الله ìjọ kan àbáwọn ìgbèríko kan àbáwọn ìlú kan kò bá dáa kó ṣe kí wọ́n gba ọlọ́wọ́n ọba gbọ́ fanafá ìmánuwà tí mẹ́rin kan gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ fún wa wúlò fún wa ọlọ́run ní kò sí ìjọ kan àti kó ṣe pé kí nìkan pe àwọn òṣìṣẹ́ wọn nírọ́ báwọn yẹn ṣe pe àlẹ́ Muhammad sọ̀rọ̀ lásán nírọ́ bẹ́ẹ̀ náà pe àlẹ́ bíi nírọ́ bẹ́ẹ̀ ni wọ́n pe àlẹ́ bíi húdù nírọ́ báyìí ni wọ́n pe ànábì lútù nírọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ànábì ọlọ́run ọba kò sí ànábì ọlọ́run ọba kan táwọn èèyàn gbà fún ní ti gbígbà fún ẹnì ráwọn èèyàn díẹ̀ díẹ̀ tí wọ́n gbà fún wọn ṣùgbọ́n pé kí gbogbo àwọn ìjọ tí ọlọ́run ọba gbé ànábì dìde láàrin wọn kí wọ́n gbà fún eléyìí kí ó tó ṣe wọn ni ọlọ́run ilẹ̀ àtọ́mọ Yunus àyàfi àwọn ìjọ ànábì Yunus nìkan ọlọ́run subhanahu wa ta'ala bi lẹ́nu àmọ́nú ìgbà tí àwọn gbọ́ lọ́wọ́ gbọ́ kashafna anhum adhaba al-khizi ọlọ́run ní agbókúrò fún wọn ìyà ìyẹpẹrẹ ìyà ìdójútì àwọn ìjọ àbẹ́bí Yunus nìkan náà ní gbogbo wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ títí wọn dẹ̀ yín àbẹ́bí Yunus alayhi salam ó sọ fún wọn bí mo sọ fún yín ẹ ṣe ẹ jìnà sáwọn kan tí mo lọ jìnà sí ìyọlọ́wọ́ bá ń bọ̀ fún yín ìyọlọ́wọ́ bá ń bọ̀ tẹ́yà ìgbà tó yá wọn pera ọjọ́ wọn ní ẹjẹ́ ká mọ̀ wò ọkùnrin tó níyà ń bọ̀ wá yìí tó bá fi lè ń bẹ láàrin wa ìyàtọ̀ kò wá nìyẹn ṣàmọ̀ pé àmọ́lẹ́ni tó máa ń parọ́ ṣùgbọ́n tí ò bá sí láàrin wa mọ́ ìyà tó wí ń bọ̀ wá nù ìgbà tó dijọ́ kejì wọn ọ̀rá náà ni Yunus alayhi salatu wassalam wọn rí láàrin wọn mọ́ ibẹ̀ ti lè pé ìyà ẹ má jẹ́ ká fi ẹ̀mí ara ooru gbogbo wọn pátápátá bá fún ọlọ́run ọba subhanahu wa ta'ala anabi Yunus òun bẹ̀ tún kúrò ní ìlú tiẹ̀ lẹ́ni tó ṣe pé kí ni ó wọ pé ìyà ń bọ̀ wá ìyà tí ọlọ́run bá sọ fún wípé yóò ṣẹlẹ̀ sí àwọn ìjọ rẹ̀ tí ò bá gbàgbọ́ òun kúrò ní ìlú ìgbà tó ń kúrò ní ìlú tiẹ̀ ó ọkọ̀ ojú omi ìgbà tó wọnú ọkọ̀ ojú omi àwọn tó ń dánrin ní ọkọ̀ ojú omi tọ́jọ́ wà papọ̀ wọ́n rí pé ọkọ̀ ojú omi ń fi sí ń fi sọ́run wọ́n rí pé àwọn nílò láti do èèyàn kan kúrò ní ọkọ̀ ojú omi ọba wa ìfọkọ̀ ojú omi yóò tẹ̀rì ìgbà tó mú dé orí anábì Yunus ló fọ́ sí apara mú wọn sọ odò ìgbà tó sọ sínú odò ẹja gbé mi nínú odò ó ń bẹnu ẹja fún àmọ́ Yorùbá tó tóbi pé ọlọ́run bá para pa ẹja láṣẹ kókó lọ jù ú sí etí omi ànábi yunus alayhisalatu salam ó jáde nínú ẹja níbi tó ti rẹ̀ kí la fẹ́ ló ń gbélé òun ni pé àsìkò tọ́lọ́wọ́n bá ní kó àsìkò tí ọlọ́wọ́n bò tí fún níyọ̀ǹda pé kó ti kúrò nílùú tó ti kúrò nílùú torí pé òun ti wò pé ìyàtọ̀ náà ọba sọ yẹn ń bọ̀ wá so kó tètè kúrò nílùú yìí ní ọlọ́wọ́ subhanahu wa ta'ala fi pọ́níṣì rẹ̀ lọ́nà tó fi pọ́níṣì Kila kí la fẹ́ lò òun náà ni pé àwọn èèyàn yìí nìkan náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ ànábi yunus padà sáà ni wọ́n ọlọ́nifà sọ̀nàwó ilẹ̀ mi àti alifin ọ̀rọ̀ ti dùn àwọn èèyàn tó padà lọ jíṣẹ́ fún hundred thousand wọ́n lé òun ni àwọn èèyàn tí anabi yunus alayhisalatu salam padà lọ jíṣẹ́ fún ṣùgbọ́n lẹ́yìn anabi yunus alayhisalatu salam gbogbo àwọn anabi ọlọ́wọ́ bá tọ́lá ọba gbígbé pátápátá làwọn èèyàn gbógun tì so ló ń gbé pé àfáà tó wáàsí tí àwọn èèyàn ń bu tán sọ̀sọ̀ kù ń parẹ́ yìí ò ní kó bá wà sí dúró torí pé àwọn ànábì ọlọ́wọ́n ọba tán mọ wá sí ṣe wọ́n ṣe ẹlòmíín gbèyàn kan náà ló gbà fún nínú hundreds of thousands of people tó ń bẹ nínú ìlú ẹlòmíín bẹ èèyàn méjì ló gbà fún ṣùgbọ́n tí àfa àgbẹ̀rọ̀ wò pé kì í ṣe òun déédéé ṣé ń tọ́lọ́wọ́n ọba ní kó mọ sọ lòún sọ ṣé ń tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi ilẹ̀ ṣé tánàbí fi ilẹ̀ òun ni tó ń gbé kalẹ̀ ìtàfàgbọ̀rọ̀ mọ́ òun wọ́n lè ń gbogbo fún àwọn ṣọ́ọ̀bù tó ń sọ lò ilé ní kòròjẹ́ tágẹ́ẹ̀tì afá èèyàn kan wá ló gbà ní èèyàn méjì ní èèyàn mẹ́ta ní òkú ìṣàlẹ́kù torí pé àwọn ànábì ọlọ́ọ̀bá tó lọ́ọ́ bá ti fi ìṣàlẹ́ sáàmì ó ń gbé nínú wọn ẹni tó ṣe gbé èèyàn kan èèyàn méjì mẹ́ta ló gbà fún. kí la fẹ́ ló ń gbé eléyìí ohun náà ni wípé tútúbá nǹkan tó ṣe pé ọlọ́run ọgbọ́n ò mọ̀ ọ́ gbà ní lópin ìgbà tí yóò bá ti dé tí a bá ti dé ọlọ́run bò lè gba tuntun bá wọn. àwọn èèyàn lẹ́nu Yunus alayhi salatu wassalam wọ́n túbá ṣíwájú kí àtòdó Fìràhún ó túbá ńgbà tí yà ṣẹlẹ̀ ọlọ́run bò lè gba tuntun bá rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ó bá lóun fẹ́ túbá nígbà tó ṣe pé ìyà ti dé àbí ikú ti dé èrò tuntun bó lè wúlò bẹ́ẹ̀ kò lè wúlò mọ́ nàlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam òfin ìmọ̀láyé gbọ̀dọ̀ tẹ́wọ̀ bàtọ̀ làábdì náà lè rẹ̀ gbòòrò ọba ọmọ ẹgbà tútù bẹ́ẹ̀rú lópin ìgbà tí ẹrú ògbà tí ìmọ̀ ọ̀pọ̀ká kú wọ́n bá ti di pé pọ̀ká kú kò lè wúlò fún iná kò lè wúlò fún nígbà tó ń pọ̀ká kú ṣùgbọ́n tí wájú pé ó tó mọ pọ̀ká kú ó yẹ orí sẹ́yìn pé ah, òun lè kú ìwà tuba ọlọ́mọba subhanahu wa ta'ala ó lè gba tútù bá rẹ̀ ṣùgbọ́n kí ni sẹ́yìn pa láì sí sáyẹnì pé yóò kú lójú rẹ̀ àmọye àmọye àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káńkọ́ tó ń jẹ́ pé ẹni tó ṣe wípé ó síríọ̀sì dáadáa tó mọ̀ pé ọlọ́wọ́ ọba ló dáhùn ọmọ ògbẹ́ni tó ṣe pé ní gbogbo ìgbà yóò mọ̀ rẹ́dì fún òfin ọlọ́wọ́ ọba ni ìtọ́lọ́mba ní ká ṣe yóò ṣe ẹ àwọn èèyàn wa àwọn aládùúgbò wa àwọn ọ̀rẹ́ wa àwọn mọ̀lẹ́bí wa wọn ṣe àwọn mọ̀lẹ́bí ò lè gbà wá lè wájú ọlọ́mọba wà láàrin láàrin ìyá tó bí wa lọ́mọ bàbá tó bí wa lọ́mọ kò ní kankan tó lè ṣe fún wa wájú ọlọ́mọba ọlọ́mọba sọ ni tó kílẹ̀ ni yóò mọ̀ yẹ fún ìrìnàjò ní àfi ìwọ̀ omi yìí tó àbí ó bí pé mi yóò rí ìyá rẹ̀ yóò sá yóò rí ìyàwó rẹ̀ yóò sá yóò rí bàbá rẹ̀ yóò sá ọmọ ìyá rẹ̀ yóò rí yóò sá ní kúlù ẹwọ̀rọ̀ mi kan ẹ àjọṣe kékeré ni àjọṣe kìíní kan ni ètò wọn ṣe tí ìbá gbá wọn ṣe yóò bínú sí i tó bá bínú sí ẹ kí ló wá ṣe ìwọ ìgbà yẹn tó bá bínú sí ẹ ó kúrò láyé tó bá bínú sí ẹ òkú àìjọ́nú ọlọ́run bá lọ kámà ìrọ̀ gbogbo eléyìí ẹni tí ọlọ́run bá bá bínú sí gangan lọ ni ó ń torí ìbínú ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá bínú sí kí gbogbo àwọn èèyàn bínú sí ìwọ ló ń jẹ bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí a ń sọ fún ara ìgbọ́lọ́ ọba kókó kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa àti ẹni tó ń sọ ni àti àwọn tí a ń gbọ́ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe yí pé àgbàgbà túbọ̀ ọdún ni nígbà tí ẹ̀rú bá túbá ní àsìkò tó yẹ kó túbá tó dẹ̀ túbá pẹ̀lú àníyàn kó mo gbé padà sí di ẹ̀ṣẹ̀ mọ́ tó tó jẹ́ ní tó ṣàbámọ̀ lórí ohun ṣe síwájú àbẹ̀lọ́wọ́ ọba sùn وتعالى كفوسون وكوانين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك لا هم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته